فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أداء قفل وبركاته atọrọ àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹjẹ tán ọlọ́run kó máa bá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ tí a ń ṣe àlàyé lọ́wọ́ ó náà ní mafuhumu qawli. لا إله إلا الله وشروطها ونواقضها gbólóhùn la ilaha illallah kí ni ìtumọ̀ rẹ̀ kí ni àgbọ́yé tí ẹ ká mùsùlùmí tó yẹ ká ní lórí gbólóhùn yìí kí sì ni àwọn májẹ̀mú ń bẹ lára àwọn gbólóhùn yìí tá gbọ́dọ̀ pé kó tó lè ṣe àǹfààní fún wa kí sì ni àwọn nǹkan tí ó lè ba àwọn gbólóhùn yìí jẹ́ àti ṣàlàyé àgbọ́yé gbólóhùn la ilaha àtàwọn májẹ̀mú rẹ̀ agbọ́nrin táwa à ń ṣàlàyé nípa àwọn nǹkan tó lè bàá jẹ́ nawakiru التوحيد. tí لا ilaha illallah bó وباتي ti bàjẹ́ nínú sẹ̀mí ayé èèyàn jẹ́ mùsùlùmí náà ètò sóyàn pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àsìkò tí ń bẹ láàrin àtọ́ ọlọ́run tí wọ́n fi ń kírun tọ́lọ́run fi ń gbà tí fi ń gbàwẹ̀ tọ́lọ́run fi ń gbà àwẹ̀ rẹ̀ àsìkò wọn ti tán yóò tí wọ́n fi lè kó sí kan nínú àwọn kan wọ̀nyí àwọn nǹkan tó lè gbé ìjáde kúrò Islam mẹ́ta náà ló pín sí الشرك الأكبر والكفر الأكبر والنفاق الاعتقادي شرك إلا لا àti kúfúrú ńlá àti النفاق الاعتقادي ìwà mùnáfìkì tó ní kan ṣe pẹ̀lú àdì ọkàn bí mùsùlùmí bá fi lè kó sínú rẹ̀ ìtaha kò jẹ́ mùsùlùmí láti gbà náà lórí ashirik ònlàwáwà àwọn ọ̀nà tí yẹn lè fi gbà sínú tí yẹn lè gbà kó sínú shirik ọ̀nà mẹ́ta náà ni ashiriku fi rububiyya ìyẹn lè kó sínú ẹbọ látara pé a ti wá orogún pẹ̀lú ọlọ́run ọba níbi àwọn nǹkan tí ó máa ń ṣe fún wa a tún lẹ́nu aládìí ọkà pé àwọn míì náà tó lè ṣe àwọn oore tó yẹ pọ́lọ́run ọba nìkan ni máa ń ṣe fẹ́ dà á kí wọ́n aládìí ọkà pé àwọn kan náà tó lè ṣe oore yìí lẹ́yìn ọlọ́run bádìí ọkàn bí ẹ bá ní wádìí ọkàn bẹ́ẹ̀ àdìí ọkàn tó pín jáde kó ní ìsìlámù ni àbáwọn ìdáàbòbò tá a mọ̀ pé ọlọ́wọ́n bá nìkan ló lè dáàbòbò yẹn bí àwọn kan wọ̀nyí káládìí ọkàn pé nǹkan kan bẹ́ẹ̀ tó tún lè dáàbòbò wá bí níbi nǹkan wọ̀nyí náà àti wá ọrọ̀ pẹ̀lú ọlọ́wọ́n bá níbi àwọn iṣẹ́ rẹ̀ lọ àti ṣàlàyé lórí léyìí ọ̀nà kejì òun ni àṣírikù fìlẹ̀ olóhìyà àwọn ìjọsìn ìbáàdà tó yẹ ká mọ̀ sí fọ́lọ́n ọba ká tún máa wá ọrọ̀ pẹ̀lú ọlọ́run ọba ń bẹ̀ à ń sifẹ́ lómi lẹ́yìn ọlọ́run àbá ń sifẹ́ ọlọ́run àtúnṣifẹ́ dá mi ọlọ́run nígbà eléyìí làwà àti wá bá débi àṣírìkú ìdẹ́bẹ̀ èèyàn lè kó sínú ẹbọ látara nǹkan pípa èèyàn fẹ́ dùn nǹkan èèyàn fẹ́ pa ẹran èèyàn fẹ́ pa adìẹ àtàwọn nǹkan wọ̀nyí báyìí àwọn èèyàn máa ń ṣẹbọ látara bẹ̀ òun la fi ṣàlàyé nìgẹ̀ ẹ̀jọ́ ọ̀nà mẹ́rin òun làwọn àfáìsìn pẹ̀lú àwọn ẹ̀rí nínú alukur'an àti sunna ọ̀nà mẹ́rin wọ́n rí pé èèyàn lè gbà pa ẹran èèyàn lè gbà pa adìẹ àbáwọn kan mìíràn tó yẹ tó máa ń pa jẹ nǹkan ní ọ̀nà mẹ́rin yìí òun ni yóò máa jẹ ẹbọ mẹ́ta yòókù lẹ́tọ̀ọ́ a ti ṣàlàyé ẹ̀kọ́ rẹ̀ ju ẹ̀jọ́ aláfààní àti padà síbẹ̀ mọ́. àwọn kan tó bí tí wọ́n á ń bẹ nínú olùhíyà tí ẹbọ máa ń wọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò kì í ṣe léyìí. ẹ rí i pé làákàyè tètè lè gba ẹni tí ń pa nǹkan lóòótọ́ fẹ́ dá mi ìgbà tí wọ́n pa nǹkan fún àlìjẹ̀nu kí wọ́n lẹ́yìn àyàtọ̀ tí ń bẹ láàrin àti ti pa nǹkan fún Ṣàngó àmọ́ nú àwọn ọ̀nà tí ẹ̀tún máa ń gbà kó sínú ẹbọ tó ní agbára tó yẹ pé a lè ó máa ti rì sínú rẹ̀ kọ́dà bí yóò bá sọ́ra bí yóò pè é ló ń súnà ó lè rì sínú rẹ̀ tí yóò bá sọ́ra bí yóò pè é ní àáfà olùpèpè sí ojú ọ̀nà súnà ó lè rí sínú rẹ̀ ó náà ni aṣíríkú filhukmi wàtọ́à òun ni kí èyàn ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run èyàn wá orú pẹ̀lú ọlọ́run ọba filhukmi níbi àwọn òfin wàtọ́à àti níbi títẹ̀lé alḥukumu òfin hakullahi subhanahu wa ta'ala ìwọ ọlọ́run ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ àti ṣòfin fún wa a gbọ́rọ̀ sí òfin tí ó takùtọ̀ ọlọ́run ọba àwọn òfin tí ṣẹ̀ríà tó fún wa ń yọ̀ọ̀dá láti ṣe òun ni òfin tó jẹ́ pé kò takùfin ọlọ́run kálukú lè lófin níléeṣẹ́ rẹ̀ ẹ má pẹ́dé òfin nù eléyìí náà kò tako ṣẹ̀ríà àbẹ́yìn bá pẹ́dé ìyàtà fi jẹ́rì òfin nù àmọ́ àwọn òfin kan ń bẹ tó yẹ pé àtóbẹ̀ pàtàkì jùlọ òfin tó yẹ pé ọlọ́run bá ti parí iṣẹ́ lórí ẹ̀ àgbọ̀rọ̀ fọwọ́ kan mọ́ ìwà wa orogún ọ̀nà wo la máa ń gbà wa orogún pẹ̀lú ọlọ́run ọba níbi òfin àwọn ọ̀nà oríṣiríṣi ni tá a máa mú alọ́kọ̀ kan àtàpéjúwe àṣírkú fi tọ́ a bẹ́ẹ̀ ni níbi títẹ̀lé ìtẹ̀lé àṣẹ èyàn lè ya káfíìn èyàn lè yẹ lẹ́bọ látara pé ó tẹ̀lé da míì inú ẹ̀dá ọlọ́run kódà ó lè jẹ́ ó lè jágbàgbò fún ara rẹ̀ gbóngán fún ara rẹ̀ bí kí èyàn máa tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ bí èyàn bá ń tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ tó fi kí ọlọ́run bá lẹ̀ ní tẹ́mi bá ń fẹ́ gangan onímọ̀ ń ṣe ẹni yẹn lè di káfí ó lè di mọ́ṣíríkì láti bẹ̀ látara bẹ̀ lọ́lọ́wọ́n bá fi ń pa kí ìsúwájú pé afọ̀rọ̀ ayíta mani takọ̀dá ilẹ̀ ahu àwa ọlọ́run ni nẹ́bí ọ̀rẹ́ ni tó lọ mú ìfẹ́ ẹnu rẹ̀ tó yẹ pé ó lọ mú ní ọlọ́run ọ̀nà olè gbà fún ìfẹ́ ẹnu yẹn ní ọlọ́run nítorí pé ìwọ̀ tó jẹ́ ìwọ̀ ọlọ́run ọba àti gbé fẹ́mi káàkiri sàmàlẹ́ púpọ̀ wa min suwari ash-shirki bi hadha an nínú àwọn àpẹẹrẹ táwọn èèyàn fi ń kó sínú ẹbọ níbi ọ̀rọ̀ òfin àti ìtẹ̀lé alákọ̀ọ́kọ́ àpẹẹrẹ àkọ́kọ́ pé an ya'taqida ahadun anna hukma ghayri llahi afdal min hukmi llahi aw mithl òun ni kárẹ́ nìkan nú ẹ ti ń pèrè mùsùlùmí ó wá ní àdìọ́kàn kọ́dà kó mọ́ fi O ó wà nú àdì ọkàn rẹ̀ ó wà nú gbàgbọ́ ẹ̀ ó wà nú àgbàgbọ́ rẹ̀ pé ó gbà pé òfin o ó gbà pé dá o àmọ́ tí ń bẹ́nu àdì ọkàn rẹ̀ ni òfin míì bóyá ó rí òfin míì ó wá ní à ah, lóòótọ́ òfin tọ́lọ́ náà dá o àmófin yìí dáa jù fún ọlọ́run ọba lọ. òfin tọ́lọ́ bá gbé kalẹ̀ tó ní ká máa lò láyé ìní ọ̀dá o àmọ́ bàbá ń lo eléyìí eléyìí ṣe ló ń lu yìí tọ́lọ́run ṣe ń lo yàn yìí. bẹ́ẹ̀ bá nírú àdúrà báyìí ẹni yẹn ti ya ẹlẹ́bọ̀ látara òfin pẹ̀lú àdìọ́kàn tó ní o lókè sọ pé ọ̀pọ̀lọpọ̀ akóso púpọ̀ àwọn àtàjẹ́ mùsùlùmí láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbà pé democratia òfin democracy tá ń lò yìí ó dájú ṣẹ̀ríà lọ man i'taqada hadha fa huwa mushrik ní ìbá ti nílò àdìọ́kàn báwọn ni ó fi dẹ́lẹ́bọ̀ kọ́dà ẹlòmíì tí ó ní fúra ẹni a democracy yóò dá àmọ́ èyí tó mọ́ pé tó wà the best rẹ̀ ká máa lò tó fìtíwá Nàìjíríà yìí nǹkan tó fìtíwá Nàìjíríà yìí ìjọba ológun ni wọ́n lọ ń wíbà wọn ìjọba ológun ló fìtì ẹ̀yìn Nàìjíríà yìí ìsọkúsọ ni ológun ti tẹ́ ẹ̀rí ìbáraẹnìmọ́ ti rí àkọ́kọ́ ẹni tó kọ́ bàlú ìjẹ ológun ni àwọn oníṣẹ́ àwọn alágbádá àti bùbá àwọn náà tó ń gbọ́ síbẹ̀ ó kù sẹ̀ríà tó ẹ̀kọ́ sọnù ní tí wọ́n ń sọ àti sọ ni pé the only solution ta ní Nàìjíríà òfin tá a lè lò Nàìjíríà olùfin ológun tó ń sọnù nínú àdì ọkàn rẹ̀ nítọ́ ń sọ ni pé òfin ológun ni afdol min hukmillah ó dájú fi ọlọ́wọ́ bá lọ tó bá kó fi ọlọ́wọ́ bá ló dáa ni lọ́kàn rẹ̀ ọ nísẹ̀sẹ̀ wí jáde pé òfin alágbádá àmì òfin ológun tó kákèsí àwọn àrẹ̀ yìí bá a ṣe wà nàìjíríà ìrápòjú ní sí kọ́dà wẹ́ pé ó kàn wà nù àdìọ́kàn ọ̀rọ̀ ọ̀dẹ̀ àdìọ́kàn là ń sọ yìí àdìọ́kàn ọwọ́ pọ́ wà nù àdìọ́kàn yẹn lásán ọ̀sìn àgbákò ntí wọ́n bìlífù nù ntí wọ́n bìlífù nù torí ntá bá nígbàgbọ́ lé lórí òun lọ́lọ́run ọba yóò fi tìtù wa lálẹ́ kìyàmà ẹni bá gbà pé kò sọba kan àbọ́lọ́run ọba ntọ́lọ́run fi tìtù lálẹ́ kìyàmà ẹni bá gbà pé ọba mi tó ń bẹ lẹ́yìn ọlọ́run ntọ́lọ́run fi bá lálẹ́ kìyàmà mi lára tí ó jẹ́ kí islam wá pé tí ó jẹ́ ó dúró dáadáa òun ni ká gbà pé kò sí òfin míì tó dáa tó ẹ̀sìn ọlọ́run ọba. so ìjọba demokiratiya ó wà lára àwọn okùnmú alijahiliya so ìjọba tá à ń ṣe ìjọba kúfùrù ni. àbíbẹ̀ẹ̀kọ́ ìwọ ò sọ pé òfin mi dájú òfin ọlọ́run ìwọ sọ bẹ́ẹ̀ àmọ́ ìwọ rí pé èmi ò rí yàtọ̀ ní méjì ọgbà ni wọ́n lọ́dọ̀ tèmi àdìọ́kàn ti ẹnu ọgbà ni wọ́n lọ́dọ̀ ti ẹ àdìọ́kàn ti wọ́n nínú bó bá nílò àdìọ́kàn báyìí à ń ta mọ́ṣe ó ti wá ọ̀rọ̀ pẹ̀lú ọba ó ti fi òfin mi tí ẹ̀dá ọlọ́run ọba tó gbé kalẹ̀ ọ̀fi dọ́gba ọlọ́run ọ̀fi làákàyà méjì dọ́gba ara wọn nù ṣùgbọ́n àwọn kan báyìí ká máa lákì ìṣe ẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí òun ló fi jẹ́ pé mi bá jẹ́ mùsùlùmí dáadáa bó bá ti jí ó yẹ kí inú rẹ̀ bàjẹ́ pé áá ah, ah, níyò látò lò ṣẹ̀rí à ń lò látò lò ṣẹ̀rí à yìí torí pé ọ̀nà kan ọ̀nà kan tí àwùjọ ilé kónú pọ́blẹ́mù nù ọ̀nà kan táwùjọ ilé kónú ìṣòro lélẹ́yìí torí pọ́lọ̀ ọba òun ló dá wa òun ló dá yíta ń gbé yìí ala ya'lam man khalaqa wa huwa latiful khabir tó dá ó sì mọ́ tó lè ṣàtúnṣe wa aláì ọlọ́run àwa tó dá ó mọ tó lè bà wá jẹ́ ó sì mọ tó lè tún wá sí òun tó wá lè tún wá sí yìí òun ló wá gbófin kalẹ̀ ẹ wo ẹjá wo a máa ń ṣàbòsí fún ara wa ala ń ṣàbòsí fọlọ torí pé inna shirka la zulmun azim àbòsí là ń ṣe fọlọ ọba tábà ti ń gbé àwọn aráyé tiẹ̀ tá à ń gbé fáwọn ẹ̀dá mi tába fi ọlọ́run ọba táà fi ń dọ́gba àwọn ẹ̀dá mi a ti ń ṣàbòsí fọlọ́run iṣẹ́ ìrìpá bòsí làṣẹ lè yìí ọlọ́run ọba ló dáyé gbọ́ àgbì bẹ́ẹ̀ kò sí mùsùlùmí tí ó àgbì fọlọ́run ọba ló dáyé a sì gbà pé gbogbo tí ń bẹ lé ayé ọlọ́run ló dá include àwa náà àmọ́ ayé yìí àtàwọn kan tó ń bẹ nú ẹ̀ ọlọ́run bá gbé kápá rẹ̀ ó gbé fáwọn ọmọ ìdí ènìyàn ni wọ́n sọ fún wa pé bẹ́ẹ̀tì lòyúrè bẹ́ẹ̀tì lòyúrè bẹ́ẹ̀tì lòyúrè kó lè bá yíwa dáadáa walillahi masalul a'la kò dáa ká máa fi nǹkan míì ṣe àpèjúwe ọlọ́run ló lápèjúwe tó lágbára jù láyé àmọ́ kó lè bá yíwa dáadáa ẹnìkan ló ṣe ánsẹ̀tì yìí ẹnìkan ló ṣe kíni yìí òun ló ṣe ancestry yìí ó ti wá ó ti mọ tó lè bà á jẹ́ ó mọ tó lè jẹ́ ó mọ ọ̀nà tó lè gbà tó lò tẹ́mi ancestry yóò ṣe kíni yìí tí ó fi gùn ó sì mọ̀nà tó gbà lò tẹ́mi ló fi kú àwọn àgbé manua sínú rẹ̀ manua yìí ni wà tọ̀ sọ́nà bá ṣe kíni tí wọ́n á nígbà náà wọ̀ nínú manua ni wọ́n ní ọ chájì rẹ̀ ọlẹ́bí ní chájì rẹ̀ ó má ṣe chájì ẹ̀ ń pè lérí iná stóòfù ni ọmọ alẹ́ kìlódé iná níná ń jẹ́ ẹ pé yóò lè ṣe báwọn láéláé yóò lè ṣe báwọn a máa ń ní ìfọ̀kànbalẹ̀ lórí àkọọ́lẹ̀ tá a bá bá nínú nǹkan tá a bá rà kọ́lá bí n bá ra oògùn yóò wo àwọn nǹkan bẹ wọ́n tó fi ìwé sínú rẹ̀ tí wọ́n á wò pé òkú tí mo ra ibáwọ̀ ní ṣe lò kò sí bó ṣe lè nímọ̀ tó tó nílaka ìlú táláyé in tí ó mọ̀ wá ń bí ogun ni ni pé báwo ní ṣe lò báwo ní ṣe lò tí kò ṣiṣẹ́ sí mi gbogbo ń tà mọ́ láláyé ó wá dáyé ọlọ́run bá tó wá dáyé o wá dá wa sínú rẹ̀ ó wá ní báyìí láti káàkiri láwé ẹ̀pà ń sábòsí fọ́lọ́run àbòsígbà láti fọ́lọ́run ọba náà kí ló fà á tí ẹni yìí tó bá ní kí ló fà á ẹni tó bá ní àdìọ́ kan báyìí tó fi di mọ́ṣíríkì tó bá ní kí ló fà á lè anahu mukadibu lil Qur'an ẹni tó bá ní àdìọ́ kan báyìí tó bá ní àdìọ́ kan pé òfin kan tún dájú òfin Ọlọ́run lọ ìdájọ́ kan tún dájú ìdájọ́ Ọlọ́run lọ bí ẹ bá ní àdìọ́ kan bẹ́ẹ̀ a ní ó ti di mushrik kí ló fà á ní annahu mukdib lillahi subhanahu wa ta'ala ń pè alùkùránì nírọ́ ni torípé ọlọ́run ọba ó ní afa hukumul jahiliyyati yabghun wa man ahsan min Allahi hukma ọlọ́run ní ṣé òfin jàhìlì òfin jàhìlì òfin àìmà ṣé òun náà lẹ́ máa ń ra kàfẹ́ fẹ́ máa lò láwùjọ yín tá ló fi ẹ tó dájú òfin ọlọ́run rí eléyìí ṣe ìbéèrè tí ẹ máa ń dáhùn kò sí ẹni tó fin rẹ̀ tó bá ṣe tó dá tó fi ọlọ́run òfin wọlé tí wọ́n wá lẹ́yìn òfin ọlọ́run ọba ọlọ́run bá ń fi rinlẹ̀ pé òfin tòun ìdájọ́ tòun ló lọ́lá jù nítọ́lọ́run sọnù ìwọ wa ní ọwọ́ wa ní adìọ́kan rẹ̀ pé adìọ́kan tiẹ̀ pé òfin míì ìdájọ́ míì ó tún dájú tòun lọ́wọ́ wa lọ ta ní parọ́ náà méjì nítorí sọ́nù ní káfíìrì nù ìyẹn ti takọ àlùkò hánìkẹ́rì bẹ́ẹ̀ sì nínú òfin ìsìláàmù ni pé bẹ́yẹn bá tako kọ́dà bó sì áyà kan kọ́dà ara fi kanu kùránì ọ̀bọ̀ tako bẹ́ẹ̀ bá tako ó gbé jáde kúrò ìsìláàmù ó gbọ́dọ̀ wá ní àdé ọkàn wa pé the best òfin tó dáa jù olùfin ọlọ́ aláì tó yẹ lọ́pọ̀lọpọ̀ nílà káyè a máa ń rò pé nítorí pẹ̀lú òfin ọlọ́run ẹ ti gé yẹn lọ́wọ́ wọ́n sáré gé lọ́wọ́ ni. ẹwọ ẹwọ wà yìí ìlú wọn ti ń lófin ọlọ́run tí wọ́n ti ń lófin ọlọ́run ọba gbé òfin ọlọ́run àwọn ń lò ìlú wọn ti ń lò jama Saudi Arabia ká ní òfin tọ́lọ́run òfin géwọ́ géwọ́ ni ó yẹ ká ti rí gbẹ̀ǹkúrú bẹ́ẹ̀ lọ́mọ́ ká ẹ̀ mọ́ ó yẹ ká ọgbọ́n ti bẹ́ẹ̀ gé tán ó yẹ ká rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ wọn gé lọ́wọ́. bí yóò bá wọ́n yẹ sáwọn mọ́sàdé gíyàn lọ́wọ́ ni ìlà sọlẹ̀ kan sẹ́ kò sí òfin ti àánú ìwọ́n tí wọ́n náà dálé sẹ́lẹ̀ tọ́ ní ẹbá tí wọ́n fẹ́ dé ago mẹ́jọ ní ẹdẹ bẹ́ẹ̀ bá ti jẹ ago mẹ́jọ ajáwó rẹ̀ lóṣù wọ́n sì ń já ọlọ́run tó dáyé ó ní ẹmọ́ sí báyìí ọ sì ṣe bẹ́ẹ̀ bá ṣe yàtá fi jẹ́rì ẹnìkan gí ọlọ́wọ́ bá jalè ìwọ́fẹ́ mọ́ jalè ni wọ́n fẹ́ sí aníkà máa pààyàn aníkà máa pààyàn wọ́n fẹ́ máa ṣe sí náà ni ẹni tán bá ní ká kó ṣe sí náà wọ́n ní ká jùlọ kópa wọ́n fẹ́ máa sì bàjẹ́ láyé ni nítorí lè ẹ mẹ́jẹ̀ àárín láì fi sófin ọlọ́run ah mo ṣe láìkì ìṣẹ̀rí àtó ẹyọkan náà ni àgbákò ti bọ̀ ẹyọkan o kan lásán ti bá gbogbo ẹ̀jẹ̀ sọ́lọ́ wọn gọ́ ni àbójá ọmọkùn mẹ́kọ àwa omi èèyàn la máa ń ṣe nǹkan kùláàbọ̀ àwọn ọmọ èèyàn la máa ń ṣe nǹkan tí ò lè jẹ́ 100% dáadáa sọ́lọ́ nǹkan àwa la máa ń kọ́ ah, lọ́wọ́ yá sì dá o ah, ah, bó ṣe wá fi sí adá tó kọ́dà kó ti ṣe báyìí èèyàn nu

tí e ṣe ọlọ́run ọba ló mòfin ju gbogbo ẹbí sòfin lọ ilé ní ṣe ìbéèrè tí ìmọ̀ ló ń fẹ́ fèsì ẹ̀ kó wà ní adìẹ ọkàn àtàjẹ́ mùsùlùmí pé ah, òfin ọlọ́run ló dáa jù ní the best olóòlè yanjú ṣùṣùrù ayé yìí wàhálà òun náà sì lóyìn yanjú ẹ̀ torí pé ẹgbọ́n tánà bí sọ lára tí fi nàìjíríà yìí dáadáa ìyá burúkú a sì yẹ̀bẹ̀ eh, lójú pálí ni o tó rà rẹ di ẹnu àsìkò Bukhari yìí dé ọlọ́run dé ní kí ìyá ni tó dínkù fún wa àwọn bá kúrò àríwá kó mẹ́ àtúntún gbé àwọn kankan mẹ́tẹ́ pé ó wà lára àwọn kan tọ́lọ́wọ́n fi fìyà jẹ àwùjọ inú yẹn ni pé bí àwọn tí wọn ò bá ní agbára tí wọn ò léèyàn lókè bọ́ bá ṣe àṣemáṣe wọ́n jẹ̀yà wọn o kọ́dà wọn tún lè jẹ ju ìyá tán ṣe lọ àmọ́ bá jẹ́ pé àwọn tí wọ́n wà lókè àbí wọ́n léèyàn lókè báwọn bá ṣàṣemáṣe kọ́dà ìyá wọn ní jẹ wọn nínú tí máa ń jẹ́ kí ọlọ́run bínú sáwùjọ nù tí àwọn ìyá irísirísi ìyá irísìírísì bí kan ṣe ń gbé kan sí lẹ́yìn ikọ́ tó máa gbé kan sókè ní wọ́n fi jẹ àwùjọ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀kẹ́ bí nàìjíríà ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kí bàbá tó dé abẹ́ ẹ̀kọ́ ni jama òun la ní òkú pé ìyàwó tó fúyẹ́ díẹ̀ anabiwa Muhammad lójú ayé ẹ̀ ẹnìkan jalè pàtó jalè ó wá jẹ́ ẹni tí ó jẹ́ ìdílé ìdílé tó ti jáde ó jẹ́ ìdílé tó ga nínú Madina wọ́n ní ah, ànábìgbò ọ̀gẹ́ ọláwájá o àti wá gbọ́ kan lọ ọlágájá ni wọ́n gé ọgbọ́n lára dá sí ọlọ́gbọ́ta dá sí ẹgbẹ́ lọ bí ànábì bàbá fẹ́ bí ànábì ẹgbẹ́ awota láàrin lọ ẹni tá ànábì ò ní wojú ẹ̀ tá ànábì fẹ́ràn púpọ̀ wọ́n wá wòlù Madina jọ náà wọ́n wá rúpẹ́ tánàbí fẹ́ràn púpọ̀ Usama ni kìí sí bùn ládí o Usama bùn Zaid lọ́hàpọ̀ akẹ́bíọ̀ ẹ̀ bí Islam sì rínú inna akramakum inda Allahi atqakum ẹ̀ wò Islam àwọn èèyàn ńlá ni ẹ ti bàbá sára fi sí wọn àwọn báwọn bàbá sára sáà ti débẹ̀ lótọ́ wọ́n ti tán nù torí táwọn bá tẹ̀ wọ́n nílẹ̀ ní gbé bá àti máa ń ṣe nù bẹ́ẹ̀ bá ṣẹ̀ ládùúgbò àbí bá wọ́n nǹkan ládùúgbò wọn àwọn oníwà tẹ̀lé wọn lọ tó fi fún wọn lóbi ìdán lọ yìí ah, ẹ pí alájì lókè ni ó gbajúmọ̀ bá a ti máa ń àwọn òjò ànábì o ẹ pé ta ni wọ́n fẹ́ wò pé ta la lè rásà ànábì ìgbà tí wọ́n á wò ẹ pé ta ni wọ́n mú Usama mọ́ni wa Usama ta ni Usama yìí Usama bunu Zaid Usama ọmọ Zaid ara tó bá ògbẹ́ tó wà yìí jẹ́ nọba ìbẹ̀rù ọlọ́run káàfin yan olùfẹ́ Usama yìí ọmọ zedu zaidu yẹ ẹrú ni kọ́dà ìyá rẹ̀ ní ẹrú lòna ìyá tó bí usama ẹrú lòna anabi wa fẹ́rẹ̀ rẹ̀ púpọ̀ kí gbà nǹkan lọ́wọ́ anabi òní wọn aran sáà ní muhammad tí kò wà náà ti máa ń sinú bàbá dáràn àkótá ló bá wọn sọ̀rọ̀ ńlẹ̀ wa ó ti dáràn lé wọn hàn káàkiri táwọn olè bálagi sọ̀rọ̀ ah, lọ bá ọ̀rẹ́ wọn ti ń bẹ lókè odò òótọ́ ní ìdí ẹ̀rántí àwọn kan pè ní gbọ́ kí lọ́mọ lẹ́sẹ̀ fún ọwọ́ ọ̀nà orí tánà pàà náà ti máa ń sinú àbá ti dáràn àwọn eléyìí náà dáràn wọn wá ń wo àtàlà wọn rán sá nábì tí òfin dájọ́ fáwọn òfin ọlọ́run sì ni kìí sòfin o kìí sòfin tánàbì dágbé kalẹ̀ fúnra rẹ̀ kìí sòfin lé wọn òfin tọ́lọ́run Usama wa lọ sọ́dọ̀ àdé Muhammad ọ̀rẹ́dà òfin ọlọ́run ọ̀rẹ́ tí obìnrin tán lọ́fẹ́ gé lọ́rùn ẹ̀ lákan ah. ah sáwọn ti ah anábì mọ́ wá wọ́n rọ wọ́n náà sì wá Usama fi ọ̀rọ̀ rẹ̀ sí ah. àwọn mú ọ̀rẹ́ sí ọdẹ táwátá rú ẹ̀sìn lérí àwàfọ́ kékeré wọ́n ní lórí òfin Ọlọ́run rán wá Usama wọ́n náà sì wá ọ̀bá ah, sì mọ́ wá anabi wa sọ̀rọ̀ kanjọ náà wọn náà anabi wa ṣe kutuba anabi wa ni ẹgbọn ntí òyìn tẹtẹlẹ o kódà láwọ sarakati fatima sarakati fatima bintu muhammad lakọta àti yadaha kódà wípé fatima ọmọ mi ló bá jalè bẹ́ẹ̀ ni ṣe jalè ní ìdí o anabi ni sẹ́yìn ò mọ́ ni àwọn tí wọ́n wá síwájú yín tọ́lọ̀ ń kó parun bá wọn bẹ́ẹ̀ bá ń gbọ́ pé ìjọ báyìí ọlọ́run kó parun bá wọn ọlọ́run kó parun bá wọn inú tí máa ń fà tọ́lọ̀ fi ń kó parun bá wọn àwọn tí wọn lágbára tí wọn léèyàn lókè bí wọn bá sẹ wọn fi àjẹ wọn lérí ẹsẹ wọn àmọ́ níjọ́ táwọn tí wọ́n bá lágbára tí wọ́n léèyàn lókè níjọ́ táwọn bá ti sẹ̀ wọ́n lè fi àjẹ wọn inú tó kó parun wọn bẹ́ẹ̀ ní ìlànà ṣe pé ìparun okò parun làwọn arìn nàìjíríà yìí bí wá sí bàbá tí buhari dé nísìnyí àwọn ọmọ àwọn ọ̀tọ̀ lè kó lẹ́gẹ́ díẹ̀ bẹ́ẹ̀ bá gbé ewúrẹ́ yóò jẹ̀yà ju ewúrẹ́ tó gbé lọ aláì wọ́n lè kọ́kọ́ sọ síbi kan náà wọ́n á gbàgbé pàmò àti àwọn ti fi sínú sẹ́ẹ̀lì wọ́n á gbàgbé rẹ̀ èèyàn gbé ewúrẹ́ wọ́n ti kọ́ fẹ́ lupa náà ládùúgbò wọ́n ti fẹ́ lupa ládùúgbò wọ́n ti lú eré rẹ̀ ti gbẹ́gẹ́ wọ́n tún wá gbé lọ sí kóòtù wọ́n tún wá ní yóò sùn ẹ̀wọ̀n ọdún méje lérí ewúrẹ́ èlò wọ́n tẹ ewúrẹ́ àti tó wá fi ọdún méje gan tó wá fi gbogbo ọdún méje tó fi ṣiṣẹ́ gan e, mọ̀lú kí ni a ní ẹni yóò dagun mọ̀lú lẹ́ bí ìyẹn bá wá kó gbogbo Nàìjíríà yìí tó kó wọ́n wá ní pé ah, ìlú yóò dáa option tí wọ́n ní fún